ẹsẹ̀ ṣì ń tẹ̀síwájú àwọn kí n tó ṣe kí ni kí n tó tún sọ nǹkan tí ọpọ́n sún kan fún yín báyìí mi ò ní sálẹ̀ má sọ àwọn social media platforms wa fún yín láti ṣe kí ni láti lè dà wà rárá lọ síbẹ̀ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín ẹ tẹ̀ ránṣẹ́ gbogbo nǹkan tẹ bá fẹ́ ẹ tẹ̀ sí wa tẹ̀wájú tẹ̀ sí wa lọ́wọ́ kan báyìí láti ṣe kí ni láti gbà mú ẹ dẹ̀ máa rí gbogbo ohun tẹ bá fẹ́ lójú amóhùnmáwòrán yẹn ok ẹ kàbẹ̀ látòrí Facebook wa àti YouTube wa Orísun TV ni lórí Instagram àti Twitter at Orisun TV ni of course lórí website wa kọ it's www.orisun.tv bóde ṣe wọn ṣe kí ni bóyá máa jẹ́ nìyẹn alright. okay abala lórí títì náà ni abala tó ṣe kí ni tọ́pọ́n súnkàn abala lórí títì níbi tí mo sọ fún yín láti bẹ̀rẹ̀ tó wípé ibi tá a ti máa ń ju àwọn béèrè tó ṣe kí ni gbáǹkọ́gbì tó ní kìmí to ní weight àwọn kan ti tèmi máa ń ní weight mi kì í kàn láìkí máa ṣe yìí nòdì náà mà don't like it no no no no no. Me like it alright kí ni kàtà wá fẹ́ gbéyàwó lórí títì yìí hmm ohun tá a máa gbéyàwó lọ́sẹ̀ ìhun náà ni oge ṣíṣe mo sọ fún àwọn sexy divas ni mo bá lọ jù dáàdì náà tá a bá ti ń ṣe nǹkan lórí ètò yìí ó máa máa kàn yín o ó máa máa kàn àwọn guys ó máa kàn kàn àwọn daddies you know àwọn cute niggas out there ah, ẹ ti ń ṣẹ́jú sí mi ẹ má ṣẹ́jú sí mi ẹ ṣáà ìpórí ètò ni mo wà kí lè tẹ́ ẹ háì mi <laughs> kí lè tẹ́ ẹ háì mi alright mo máa wá ṣe tàwọn daddies but then gbogbo àwọn sweet sixteen ni mo ṣe kí ni èmi represent àwọn sweet sixteen àwọn divas àwọn you know àwọn òrékelẹ́wà àwọn adúmáadán àwọn yẹ́lò lè kọlọ̀ you know àwọn tí mo bá lọ nìyẹn. ọ̀rọ̀ lórí títì ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ òun náà ni oge ṣíṣe ìyàtọ̀ tó wà láàrin oge ayé àtijọ́ àti oge ṣíṣe tòde òní. Hmm. tí bá ní kí n la ẹnu mi kí n máa sọ ọ́ yàtọ̀ tó wà láàrin ẹ̀ ó pọ̀ gan-an bọ̀tẹ́ ẹnu mi kọ́lẹ̀ tí máa gbọ́ ẹ ká lọ sórí títì ká lọ ṣe kíni ká lọ gbọ́ gbogbo bó ṣe lọ lórí títì ohun táwọn èèyàn ní sọ nípa oge ayé àtijọ́ àti oge òní ẹ ká ṣe kíni ká lọ fún ojú wa àti tiwa ká lọ fún lóúnjẹ àbọ̀. ẹ oge iṣẹ́ ayé àtijọ́ ó dáa ju tìsín lọ kí ló dé fà á bí tá a gbé ọ̀rọ̀ oge ti ṣe dé ní àsìkò yìí ó ti kọjá báwọn èèyàn wa ṣe ń ṣe a mọ̀ pé àwọn ìyá wa máa ń kun wọ́n á lẹ làálì wọ́n á ṣe irun irun tó máa ṣe kò ní jẹ́ Brazilian hair Peruvian hair so wọ́n ṣe oge wọn national oge ni but sísìn oge ti wá di oge òde òní ló ti dojú ayé ìṣòro ìlẹ́yìn obìnrin tó yẹ pé àwọn ọkùnrin gan ọlọ́run ṣe tá a ti fẹ́ yàwó. àwọn ọkùnrin gan obìnrin míì tó bá ṣoge tó lẹ ilé ìsojú tó lẹ sí bí nígbà tó bá délé la tó máa mọ bó ṣe rẹwà tó so mo prefer oge ayé àtijọ sí tìsín. kí ni ìyàtọ̀ oge ayé àtijọ́ àti òde òní. oge ayé àtijọ́ tèmi mọ̀ to my own understanding ni pé nígbà yẹn wọ́n máa ń wà natural even irun wọn natural ni as in àwọn ìyá wa ń gbà wọ́n máa ń dirun àdìmọ́lẹ̀ but nísìnyí ẹ mọ̀ modern life everything ti change makeup ń sìn ó gba ayé kan even irun tó ń ṣe sórí ń sìn so ẹ lè fi compare ìgbà yẹn but mo prefer ti ayé àtijọ́ look natural. ìtayé àtijọ́ yẹn ó dájú tí òde òní lọ ẹ mọ̀ ẹ máa wo most of àwọn aṣọ tó ń wọ̀ káàkiri ń sìn most of them ló are transparent ẹlòmíì gbogbo tó wà lára ẹ̀ lẹ́sìn máa rí ìhòòhò everything bẹ̀tẹ̀ ayé àtijọ́ ó cover ọṣẹ everything ó cover ara ó cover gbogbo ẹ̀ àti ẹsẹ̀ àti everything ó dẹ̀ ó dẹ̀ da jẹ́ ó wà níwọ̀ntúnwọ̀nsì kò ń ṣe nǹkan tí ò ṣe é rí kò ń ṣe aṣọ tẹ́lẹ̀ máa wọ̀ ẹ lè wọ̀ lọ ibi tó bá wù ú lẹ lè wọ̀ lọ bẹ̀tẹ̀ àwọn ìsìn àwọn aṣọ kò má dẹ́ pé tẹ́ bá wọ̀ kò sí ibi tẹ́ lè wọ̀ lọ àṣìṣe jẹ́ pé ń wọ̀ jáde kúrò nílé gan ìṣòro ni so bẹ̀tẹ̀ ayé àtijọ́ yẹn kò sí aṣọ tẹ́ wọ̀ tí ò fi tìyàn lára àtọmọ ìkéré àtàgbàlagbà ó wọ̀ òkè ju táyé ayé ìsìn lọ nǹkan táwọn èèyàn sọ tóòtọ́ ni òbọ̀ tá a bá wò dáadáa oge ayé àtijọ́ yẹn dẹ̀ dùn ah, ó dùn mí ò ní tán ìbọn tó dé òní náà dùn ẹ̀wọ̀n pípa yẹn ṣe ń lọ náà la ṣe ń ṣe kí ni la ṣe ń tọ́ hmm, àmọ́ kò sí bá a ṣe wá lè ṣe oge òun tó ẹ̀ ká ṣe níwọ̀ntúnwọ̀nsì ẹ ká ṣe lọ́nà tó máa ṣe kí ni tó máa pọ́n wa léèmí ò ní sọ jù yẹn lọ lọ́nà tí wọ́n fi ní fi lọ́nà wọn fi ní fi ojú bákan bákan wòyàn tí wọ́n fi wòyàn níwò ọmọlúàbí tí wọ́n fi wò wípé àwò má lè lọ lélẹ̀ bẹ́ẹ̀ náà ni ká ṣe ṣe oge wa ẹ má yà wá sọ pé torí pé ayé ti da yọ̀ làjú ká wá ṣe oge ọ̀hún àṣe ìṣe tán àmọ̀ràn yìí mo bẹ̀ yín ẹ ká ṣe gbogbo oge wa níwọ̀ntúnwọ̀nsì ọ̀rẹ́ àdínrín ìjùbọ àìlọ fún ti tọ̀sẹ̀ gbogbo ẹ̀rọ lólùfẹ́ wa pátápátá lẹ́ẹ̀kan sí ẹ lè kàn sí wa lórí gbogbo social media platforms wa pátápátá lórí Facebook àti YouTube Orisun TV ni lórí Instagram àti Twitter at Orisun TV and of course lórí website right www.orisun.tv bódà ṣe máa ṣe kí ni bódà ṣe máa jẹ́ nìyẹn mi ò ráyè o ò bọ́dà o all right ní báyìí kó tó wá di pé mo lọ lórí ètò orúkọ mi kò yí padà títí kemi e olórí olúwakẹ́mi ìyẹ̀dá sẹ́kṣì olórí tó ń ṣe kí ni tó ń trẹ́lẹ̀ lójú amóhùnmáwòrán yìí sẹ́kṣì olórí tó ń prosper lójú amóhùnmáwòrán yìí náà ni of course sẹ́kṣì olórí tó yẹ pé àá tẹ́lẹ̀ yóò bá já ẹni tó bá jọmọ ẹni àá kó mi mi ò mọ̀ yí tẹ̀yìn rò ó. <laughs> ọ̀rọ̀ bá ṣe wá lọlé ní jẹ́jẹ́lì ní wẹ́rẹ́lì fúnrara wa by myself mo ṣe ń lọlé yìí kò mí kí n lọ torí mò ń gbájú ara mi but then I have to go bá ṣe wá lọlé ayọ̀ ire ìdùnnú ló máa máa ṣe kí ni ló máa máa sọ nínú ilé wa níbi iṣẹ́ wa ayọ̀ ni láṣẹ ìdùnnú nígbà sack letter oníbi tẹ́ ti ń ṣiṣẹ́ yẹn ẹ̀ nígbà sack letter lẹ́tà ayọ̀ lẹ́tà promotion náà ló máa máa jẹ́ ti gbogbo wa láṣẹ ìdùnnú ẹ̀ bá ṣe wá lọ jẹ́jẹ́ ẹ̀ ká lọ ṣe kí ni níjẹ̀lẹ́ńkẹ́ ní tùbínùbí ẹ̀ ká lọ gbọ́ ayọ̀ láti ẹnu sinmi